ẹ wò ọmọ ìyá wa kan ọgbẹ kan ọgbẹ ọgbẹ bọ́ọ̀hù kékeré kan sínú ilé rẹ ní nítòsí odò ìṣe ni àgbàrá ó sì ó sì wá ọ̀nà tó fi wọnú omi yẹn ọkọ̀ sí wọn ní. lílọ sí ilé ìwòsàn níṣe ni wọn ò tètè fura àwọn kan ti múyó ń gbòdá sí pé òun náà wọ́n máa ń mu bó ṣe di pé wọ́n ń sun wọ́n ń ilé ìwòsàn lọ gba àwọn kan nítẹ̀ tí wọ́n lọ ṣìtì ara wọn so a gbọ́dọ̀ rí dájú wípé tá a bá gbẹ́ kànga tàbá ṣe tàbá ṣe bọ́ọ̀hù eh, àyíká rẹ̀ àyíká rẹ̀ a gbọ́dọ̀ mọ a gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ a gbọ́dọ̀ fi ọ̀nà kí ṣáláńgá máa mí sí tàbí kí gọ́tà kó máa mí sí a gbọ́dọ̀ fààyè ẹ̀ sílẹ̀ Allah ó fi ààbò rẹ̀ yóò fi bò wá tọ́ ẹjá tẹ̀wájú. báàbù fàrọ́ ìdìlè wùdú wàsùnánìyí wàfàdọ̀ ìlìyí. orí ọ̀rọ̀ àwọn ọ̀ràn yàn àlùwàlá àti àwọn súnà rẹ̀ àti àwọn àṣegbọrẹ rẹ̀. fàámẹ́ fàrọ́ ìdìlè wùdú fàṣàbùhà ní ti àwọn ọ̀ranyàn àlùwàlá méje ni o àníyà ìndà gáslìlì wájìhì àníyàn nígbà tí a bá fẹ́ wẹ ojú torí pé nínú àlùwàlá wa ọ̀ranyàn àkọ́kọ́ tá kọ́kọ́ ṣe tó jẹ́ iṣẹ́ ń bẹ̀ òun ni wíwẹ ojú táwa sọ pé ọ̀bẹ̀rẹ̀ àlùwàlá ó kọ́kọ́ sanwó ọyọ ẹnu òfin mú o tí ì rí rò pé o fẹ́ ṣàlùwàlá lásìkò tó o bá fẹ́ wẹ ojú jẹ́ kó wá sí orí ọkàn rẹ wípé àlùwàlá ló fẹ́ ṣe kókó nù o. jẹ́ kó wá sí orí ọkàn rẹ pé o fẹ́ ṣe àlèwùdù ọ̀rọ̀ yà àlùwàlá àkọ́kọ́ àníyà ìndà gáslìlì wájìhì èròǹgbà àníyàn nígbà tó bá fẹ́ wẹ ojú ìkejì wà gáslìlì wájìhì wíwẹ ojú ìkẹta wà gáslìlì yàdáyí ní ìlàlẹ̀ mèrè fàkọ́yí ní wíwẹ ọwọ́ méjèèjì títí dé ìgùn ọ méjèèjì òdì mélòó òdì mẹ́ta ìkẹrin wàmásíwù jẹ̀mí ras fífi omi pa gbogbo orí ìkarùn-ún wàgásílù rìjìláìní ìlàlìkà àbáìní wíwẹ̀ ẹsẹ̀ méjèèjì títí dé kókósẹ̀ méjèèjì ọ̀wẹ̀ kókósẹ̀ rẹ̀ méjèèjì mọ́ ìkẹfà wàlífàòrù yíyára ṣe àlùwàlá ọ̀ràn yẹn àlùwàlá ni ìyẹn ni pé ò ní fọ ọwọ́ kó o wá rojọ́ lọ tàbí kó o sinmi lọ kó o tó yọ ẹnu ọmọ yára ṣe ní tẹ̀lé ń tẹ̀lé wàtẹ̀dìlíìk fífi ọwọ́ gbó ìyẹn ni pé tó o bá ń bu omi sí ọwọ́ ọ fọwọ́ gbu ọwọ́ mọ́ bọ́ bá bomi sí ẹsẹ̀ wọ́n fọwọ́ gbo ẹsẹ̀ bọ́ bá bomi sí ojú wọ́n fọwọ́ gbo ojú fífọwọ́ gbo ara lásìkò tá a da omi sí i ló túmọ̀ sí pé à ń wẹ̀ ẹ́ ọ̀ràn àyàn wá fífọwọ́ gbo ibi tó bá da omi sí láti wẹ̀. fàhádìhì sábùn á èyí ni méje tá a pè ní ọ̀ranyàn àlùwàlá láàkín ṣùgbọ́n o yajibu alayka fi gásìlì wajhika ó di dandan fún ọ níbi tó o bá ti fẹ́ wẹ ojú rẹ antu khalila ṣáára lihiyatika kó o ti ọwọ́ bọ àárín irùngbọ̀n rẹ antu khalila ṣáàrà lèhìyàtìkà nígbà tó o bá ń wẹ ojú ó ti ọmọ níka ó ti bọ àárín irùngbọ̀n rẹ gbígbà tí yẹn bá mú kóòmù tí fi ń ya irùngbọ̀n. kọfíìfàn irùngbọ̀n tó fúyẹ́ tó dàbí irú tèmi tó dàbí irú tèmi yìí irú irúgbọ́n tèmi kọfíìfù ni wọ́n á pè kò pọ̀ irúgbọ́n tí ó pọ̀ ìròyìn ìròyìn irúgbọ́n tí ó pọ̀ ìròyìn irúgbọ́n tí ó pọ̀ tẹ́fíhárù àlìbáṣọ́rà tààtàwù òun ni irúgbọ̀n tí awọ ìjàgbọ̀n tó hàn ń sotiri àwọn awọ ìjàgbọ̀n àwọ̀ bíbà yìí ìyẹn ọ̀ máa ń rí i láti tàbí irùngbọ̀n ṣùgbọ́n irùngbọ̀n tó bá pọ̀ ò ní rí àwọ̀ bíbà yìí ò ní rí ò ní rí. so irùngbọ̀n tí ó pọ̀ wọ́n fẹ́ kó o fi ọwọ́ bó ṣe ń wí ojú báyìí kó o fi ọwọ́ sí báyìí kó o ti rí báyìí kó o ṣe báyìí. wọ́n ṣe ní dandan fún ọ o wàyí ń kánà kàfífá fálà ayẹ́jìbọn aléyìíká tàkìlìlùhà bí irùngbọ̀n ẹ bá pọ̀ àwọn kan wọ́n ní ẹ̀bùn irùngbọ̀n tó pọ̀ gan-an kò pọ̀ dandan fún ọ kọ́ mọ̀ tí ọwọ́ bọ àárín irùngbọ̀n púpọ̀ kò pọ̀ dandan fún ọ o. wàkàdáàlìkà bákan náà tó dì í mọ́ mọ́wọ́ o mọ́ ọ̀ràn yàn àlùwàlà yẹ́jìbò àlẹ́yìká fi gásìlì yàdẹ́yìká àǹtò kálìlà àsọ̀ọ̀bí àkà alálìmọ̀ṣùhùr. bákan náà ó dandan fún ọ o nígbà tí o bá ń wẹ ọwọ́ ẹ méjèèjì wípé kó o máa ti ọwọ́ bọ àárín ọmọ níka rẹ. òun ló gbajúmọ̀ o ní mazhab imam malik ìyẹn ni pé tó bá ń wẹ ọwọ́ rẹ máa ti ọwọ́ wọ̀ báyìí mọ́kàn máa wẹ̀ báyìí kó wá su ọwọ́ pọ̀ kó su ọwọ́ pọ̀ bí ọwọ́ pẹ́pẹ́yẹ ọ máa fi ọwọ́ ó ti ń wẹ ọwọ́ rẹ ọ máa ti ọwọ́ bọ ó ń ṣe takililu nìyẹn ó ń ti ọwọ́ bọ̀ láàrin láàrin láàrin nu ó ń kírètì àlàfo sí àárín ọmọ níka rẹ bó sì fọwọ́ nù. so kò di pọ́ìntì méjèèjì yẹn mú pọ́ìntì irùngbọ̀n tí ó pọ̀ ó mọ̀ tí ọwọ́ bọ àárín irùngbọ̀n rẹ ọmọ níka rẹ tó bá ń wí ọwọ́ náà ó ti ọwọ́ bọ àárín ọmọ níka rẹ pọ́ìntì yẹn àtàṣímẹ́ǹtì ló jẹ́ fún àwọn ọ̀ranyàn méjèèje tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá wàá mọ̀ súnà nù lè wùdú ní ti àṣẹ ní ti súnà ní ti súnà ṣẹ́rí ohun tí ń pè lọ́rọ̀ yàn àlùwàlà ohun tí ń pè lọ́rọ̀ yàn ni pé bọ́ọ̀ bá ṣe ọ̀ lálùwàlà. ní ti súnà àlùwàlà bọ́ọ̀ bá ṣe ohun àlùwàlà rẹ̀ ò péye o lè ní àlùwàlà ṣùgbọ́n àlùwàlà rẹ̀ ṣe kí ni kò péye o ò ní gba láàdá ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ kí wàá lò ní ṣe sí. wàá mọ̀ súnà lòlùwùdú ní ti súnà àlùwàlà fàṣàmánìyà mẹ́jọ lòun gáslùlù yàdáyìí ni àwàlàn ìlàlẹ́kù àyìnì wíwí ọwọ́ méjèèjì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ dé ọrùn ọwọ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fẹ́ sàlùwàlà wíwí ọwọ́ ẹ̀ méjèèjì dé ọrùn ọwọ́ súnànù èyí tá a kà ní ọ̀ràn yẹn ni wíwí ọwọ́ rẹ méjèèjì dé ìgbùn ọ méjèèjì so ọwọ́ tó wẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn ó tún wá tún wẹ̀ mọ́ òdìdí ọwọ́ rẹ ìyẹn ni ìgbà tó bá dé abala ti ọ̀ranyàn àlùwàlá lórí àlùwàlá rẹ̀. wàlìmọ́dúnmọ́dọ̀ fífi omi sẹ́nu kọ́ wá ṣe ṣùkùṣùkùṣùkùṣùkùṣùkù kò túlẹ̀ súnà àlùwàlá ni kí gbogbo àwọn àwọn àwọn tó ṣẹ́kù sẹ́nu rẹ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ àwọn ìrúnrún àwọn bí nǹkan tó há ọ lẹ́yìn àwa ti gbomi sẹ́nu tó ṣe ṣùkùṣùkù kùkù dáadáa wọ́n wà túlẹ̀. súnà àlùwàlá ni wàlìsìn shark fífi omi símú kò sí báwọn pẹ̀lú omi ni o súnà àlùwàlá ni wàlìsìn far kò fi jáde padà súnà àlùwàlá ni ọwá ní wàhùwà jazibulima minale amf ohun tí wọ́n ń pè ní alistinfar ó ní wíwọ́ omi jáde láti inú mú kò kò wọ́ jáde dragging the water out of your nose kò wọ́ jáde láti inú mú rẹ̀ ní pè ní alisinfar súnà náà ni o wàrọ́dù mọ́sí ras lára súnà lùwàlá ó ní dídá orí pípá padà nígbà tá à ń ka ọ̀rọ̀ yẹn a ní pípá gbogbo orí ohun tá à ń sọ ń bẹ̀ ni pé ọwọ́ ẹ̀ méjèèjì ọ papọ̀ sórí ọwọ́ àti báyìí ọ̀ràn àyànnú kọ́ wá dá padà báyìí súnà nù. wàmásí ùzìnà yìí ni lára súnà àlùwàlá òun náà ni pé kọ́ ọ pa etí rẹ méjèèjì zọ̀hírì yìí mọ́ wàbàtí nìyí mọ́ ẹ̀yìn rẹ̀ àti inú rẹ̀ ó ṣe báyìí bó ṣe pa etí ẹ̀ méjèèjì nu inú àti òde zọ̀hírì yìí má ẹ̀yìn etí rẹ̀ tí nìyí mà àti inú etí ẹ̀ méjèèjì ọ fọwọ́ ọwọ́ tó ti fi omi sí tó ti jẹ́ kómi yẹn dà lẹ̀. tí orí pọmi yẹn ń bẹ lọ́wọ́ rẹ ọwọ́ ẹ fi wet wọ́n fi clean cleaning ni masiu wọn ò ní kọ́ ọ̀rọ̀ omi sínú etí rẹ wọ́n bá rọ́ omi sínú etí rẹ àfọ́fà rẹ ni o. wàtẹ̀jìdí dùlìmọ́ láhùmọ́ ṣíṣe omi ní ọ̀tún fún pípa etí méjèèjì súnà ni ní mọ́sáàb máa màlìkì ní àpẹẹrẹ abáṣàlùwàlá lọ ńgbà tí a bá pa orí tá a dá padà apá sẹ́yìn ọ̀ranyàn a dá padà súnà ohun tó kàn tá a ṣe ni pípa etí ọ̀rọ̀ méjì ló wà lórí rẹ̀ ní mọ́sáàb máa màlìkì àwọn gbà wípé ọ̀tọ̀ ni ọwọ́ omi tó fi pa orí ọ̀tọ̀ ni ọwọ́ omi tó fi pa etí ló fi sọ pé wàtẹ̀jìdí ìdùlẹ̀má láhùmá ṣíṣe omi ní ọ̀tún fún pípa etí ẹ̀ méjèèjì kó o má lo ọwọ́ omi tó fi pa orí ní mọ́síábù míì àwọn gbà wípé ọwọ́ omi tó fi pa orí ó sì ṣe é lò fún kó o fi pa etí but mọ́síábù tá à ń lò ní àyìn lórílẹ̀‐èdè wa òǹlẹ́lẹ̀ wàtẹ̀rì tí ibú fàrọ̀ ìdìhì nínú súnà àlùwàlà òun ni pé bọ́lọ̀ wọn bá ṣe tu ọ̀ràn yàn pé wẹ ọwọ́ rẹ wẹ ojú rẹ pa orí rẹ kó o sì fọ ẹsẹ̀ rẹ bó ṣe tóun bẹ́ẹ̀ náà ni kí wọn náà ṣe tòun kó o tó bẹ́ẹ̀ súnà àlùwàlá so mẹ́jẹ̀ẹ̀jọ ti parí báyẹn nìyẹn wá àmọ́ fàdọ̀ hílùhù fàṣàbùhà ní ti àṣegbọ́rẹ́ àlùwàlá méje lòun ti ẹ o méje ni o ìkíní àtẹ́sìmìyà ọ̀fẹ́ ṣàlùwàlá ó wá sọ pé bísmìlá ohun tó ṣeun àṣegbọ́rẹ́ ni ìkejì wàlìmọ́ọ́dún àtọ̀hìr ọ̀fẹ́ sàlùwàlà ọwọ́ àjòkó sí ààyè tó dáa ààyè tó mọ́ ọ̀lọ́ jòkó sórí àkìtàn bí ó ń nákàlẹ̀ ibú bí afọ́njálà bí ibú ọwọ́ àbí tó mọ́ òjòkó sí torí àwọn ń jálàbì àwọn nákàlẹ̀ wọ́n lè sọ pé iṣẹ́ kan ń bẹ àlùwàlà rẹ̀ orí àkìtàn ni wọ́n ti máa ń ṣe yóò yà wèrè kẹ́yìn ni o ẹ máa wò ó yóò ya wèrè kẹ́yìn ni yóò ya wèrè kẹ́yìn ni tọ́ ọ báyìí lè lọ sàlùwàlà tọ́lọ ní àṣe tọ́ ọ lọ sí lórí àkìtàn o ti kọ lẹ́tà sí madness ó kù kí wọ́n sáyìn rẹ̀ fún ọ. ààyè tó bá mọ́ ló ti jókòó sàlùwàlà ó méjì ìkẹta wàkílátùlẹ̀má bìlà hadin ṣíṣe omi díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò ní òṣùwọ̀n o tá a sọ pé bóyá one bóyá one litre àbí half litre tiẹ̀ sá ni pé ṣe omi yẹn díẹ̀ díẹ̀ má máa bù níbu pé omi òjò ni omi òkun ni ẹ omi kànga ni rántí pé nígbà táyé di pure water ṣásẹ̀tì pure water kan tó bá kànra pọ̀ fẹ́ ṣàlùwàlá ò rí omi ò rí omi ò rómi ní mọ́ṣáláṣí èèlò ṣásẹ̀tì pure water méjì o wá wòye ṣásẹ̀tì pure water tá a lè rí nínú omi odidi àgé kan ó kéré parí àrí mẹ́ta máa ṣe omi níwọ̀n níwọ̀n ara ọlá àlùwàlá ni. wàwádìwùlì iná alàlìyẹmín nǹkan mọ̀túhà gbígbé igbá agolo rọ́bà àgé àlùwàlá sí ọ̀tún nǹkan mọ̀túhà bọ́bá gá sí pé n tó fi ń sàlùwàlá yẹn ó jẹ́ nǹkan tí ẹnu ẹ̀ sílẹ̀. Si tí kìí ṣe bí ẹlẹ́nu àgé ní ìsìtọ́ bá ń lu agolo náà pé ẹnu agolo fẹ̀ àbí fún wípé ẹnu ẹ̀ wà opened ó wà opened wọ́n fẹ́ kó o gbé sí ọwọ́ ọ̀tún rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kìí ṣe lè tí ẹnu ẹ̀ wà opened ọwọ́ òsì ni wàá gbé sí ara ọlá àlùwàlá ni wàlẹ̀gásílátù sáníyà wà ìdá áó ábà bèlè wúlá ìwẹ̀ kejì àti ìwẹ̀ kẹta nígbà tí ìwẹ̀ àkọ́kọ́ tó bá ti kárí gbogbo ara tán ṣe mọ̀ pé àlùwàlá wa a máa ń ṣe ní mẹ́ta mẹ́ta wọ́n wá sọ pé ìwẹ̀ àkọ́kọ́ yẹn ó wulẹ̀ ti kárí ibi tó fẹ́ wẹ̀ òkè kọ́ wá wẹ̀ nígbà kejì kó o wẹ̀ nígbà ẹ̀kẹta àṣegbọrẹ àlùwàlá ni ṣùgbọ́n wọ́n tó o wẹ̀ nígbà àkọ́kọ́ tígbà àkọ́kọ́ yẹn tí ò kárí ààyè tó fẹ́ wẹ̀ dandan ni kó o wẹ̀ ẹ́ nígbà kejì tí ó bá tún kárí ibẹ̀ dandan ni kó kárí nígbà ẹlẹ́ẹ̀kẹta. ìwẹ̀ kejì ìwẹ̀ kẹta nígbà tí ìwẹ̀ àkọ́kọ́ bá ti kárí àyè tó fẹ́ wẹ̀ wàlìbádìhù bìmùkọ́ dámì ras ká bẹ̀rẹ̀ orí pípa pẹ̀lú iwájú orí ká bẹ̀rẹ̀ orí pípa pẹ̀lú iwájú orí tàbí ká bẹ̀rẹ̀ orí fífọ̀ ojú fífọ̀ pẹ̀lú iwájú orí níbàyí ara ohun tí ó jẹ́ àṣegbọ̀rẹ̀ iṣẹ́ ni níbi àlùwàlá kọ́mọ́ lọ bẹ̀rẹ̀ orí pípá láti àárín báyìí bẹ̀rẹ̀ láti ibi báyìí bẹ̀rẹ̀ láti ibi má bẹ̀rẹ̀ ń bí bẹ̀rẹ̀ láti ibi báyìí láti ibi tí fìlà mi dé yìí ọ̀sáàrì kò bẹ̀rẹ̀ mẹ́rin báyìí. wàsíwáàkì rírun orí nígbà tá a bá fẹ́ ṣàlùwàlá yálà ká tó ṣàlùwàlá tàbí lẹ́yìn àlùwàlá àṣegbọrẹ àlùwàlá ni wàlọ́hu àlàmù Allah ni ó nímọ̀ jùlọ ibi tí a ti sọ̀rọ̀ ní alẹ́ òní ní títí di next episode Allah subhanahu wa ta'ala kó fi ìmọ̀ ẹ̀sìn rẹ̀ kó fi yé ẹnìkọ̀ọ̀kan wa ní òní ọ̀kan nínú àwọn àfáà súnà nínú ìlú Ìbàdàn ó jẹ́ ọlọ́run ní ẹni náà ni wọ́n ń pè ní bàbá dọ́kítọ̀ ó dàbẹ̀ ni pé orúkọ wọn ni Suleiman ṣùgbọ́n lakob tí wọ́n fi gbajúmọ̀ òní wọ́n máa ń pè wọ́n ní bàbá dọ́kítọ̀ ẹni yìí ó jẹ́ ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ àgbà fún bàbá wa. Ah, fọdílátù sheikh tajudeen al-adabi ẹni yìí wọ́n ṣíwọ́ ọṣẹ́ ní òní ẹni yìí jẹ́ onísúnà ó fẹ́ràn súnà ó sì máa ń ra tíra súnà fún kíkà àti fún lílò kódà ẹni yìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹni tó ṣe àkọlé kan wíwọn àsìkò ìrun. torí pé àjọ da iṣẹ́ wíwọn àsìkò òun papọ̀ wọ́n jẹ́ni tó ṣe àkọlé kan àsìkò ìrun kí Allah subhanahu wa ta'ala kó bá ní ṣe àforíjì fún wọn kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn kó bá ní ṣe sàárè ní ọ̀gbun kan nínú ọ̀gbun àlìjánà fún wọn kọ́ má ṣe ní ọ̀gbun kan nínú ọ̀gbun iná fún wọn àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ àti àwọn ẹlẹ́à tí wọ́n fi sílẹ̀ kọ́nà ọba kó bá ní dúró tì wọ́n kó bá ní mú wọn dúró kọ́nà má ikú wọn ní fìtínà fún wa mo kíyàn bàbá wa lágbe ni wọ́n kú ìfaradà. Uh, lórí ìpapòdà ọ̀kan pàtàkì nínú akẹ́kọ̀ọ́ wọn àgbà tó ṣíwọ́ ọṣẹ́ kí ọlọ́wọ́n ọba kó bá ní ṣe àforíjì fún aláìsí kọ́lọ́wọ́n ọba kó sì jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká sínú Islam subhanakallahumma wa bihamdik. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك